tàbíùn tí wọ́n lọ tán ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan là ń sọ yóò àwọn tàbíù tàbíìn àwọn tí wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé ànábì àwọn náà tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀sìn wa kí gbogbo àwọn àlùfáà gbàgbà káwọn náà tó máa dé lẹ́yìn wọn gbogbo àwọn tó wọ́n kọ́ alẹ́ kọ́ pátá ọlọ́mọsàbá ní kẹwọn àwọn tó ń bẹ láyé ọlọ́mọba ní fún wọn láti bọ̀ tán dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn wa Eh, ọ̀rọ̀ tí kò dàrú ni eh, gbogbo ìgbà tí a bá ń bẹ láyé lọ́lọ́wọ́n ọba àlá yóò máa gbé àwọn afá dìde láti máa rán wa létí àwọn tá a fẹ́ gbàgbé nínú ọ̀rọ̀ ọlọ́run lérí ọ̀rọ̀ tí a ń bá lọ nípa asibaabu adabil qabr àwọn tí máa jẹ́ okùnfà téèyàn fi máa ń jìyà nínú sáré. No Sari, ọ̀rọ̀ sáré ọ wà nínú al-ghaibiyat al-ghaibiyat àwọn nǹkan tí a rí tọ́lọ̀ ń sì sọ pé ń bẹ téèyàn bá jẹ́ olùgbàgbọ́ òdodo èyí ò nígbàgbọ́ lérí nǹkan méjì ó nígbàgbọ́ lérí èyí tó rí àti èyí tó rí lópin ìgbà tí ọlọ́run bá ti sọ pé ó wà àbí ànábì ní ọwà sallallahu alayhi wa sallam òun náà láàfin jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run fi ń ròyìn náà al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ òun náà làwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tá à ń sọ fún wọn tí wọn ò rí ìyá sáré ó wà nínú nǹkan tí à ń gbọ́ nínú ẹ̀sìn wa tí a rí nítorí pé ẹni tí ó rí àṣàrí yóò kọ́ kú ná téèyàn bá wá ti kú kò lè mọ tí wọ́n ń pè ní yàrá sàárè àmọ́ ẹ̀sìn sọ fún wa pọ́ wà ọlọ́run ló wà ànábì ní ó wà téèyàn bá wà nínú sàárè òun nìkan tó wà ń bẹ̀ náà ni ọmọ tójú rẹ̀ ń rí àwa táà ń kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè àbá kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ àbí akọjá níbi tí wọ́n sin òkú sí àwọn onímọ̀ pé nǹkan ń lọ àmọ́ ẹni tó sọ pé nǹkan ń lọ ń bẹ̀ ó ní ọlọ́lọ́hùn a ti mú àyà yẹn wá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe síwájú nípa pé ìyà sàárè wà ó kọ́lọ́mọ́ fi ìyà sàárè jẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ìyá sàárè tàwáwì anábíwá muhammad sallallahu alaihi wasallam anábìnà sàlàyé ìpè ìyá sàárè wa èyí tó lọ́wọ́ fi kẹwàá ni pé anábì sallallahu alaihi wasallam ó tún wá sàlàyé àwọn nǹkan tá a máa ṣe tá a fi ní jìyà sàárè àtàwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe tó jẹ́ pé tá a bá ti ń ṣe ìyà sàárè ò ní kò ní rọrùn fónítọ̀hún ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ o àti yàtayé àti tinú sàárè àtijọ́ àlìkìyàmọ́ ọlọ́mọdé ajẹ́ kan bẹ̀ ìyá mẹ́ta lèèyàn máa ń jẹ ìyá ayé èèyàn wà nílé ayé sì máa jìyà ìyá ẹlẹ́ẹ̀kejì ni ìyá sàárè ìyá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìyá tí ìmọ̀ ń jẹ́ èèyàn tí ọlọ́run bá gbé wa dìde ọlọ́mọdé arí kan nínú gbogbo ẹ̀ wọlé agbára ọlọ́run ọba ìdẹ̀ra mẹ́ta náà ló wà alẹ́ ayé ìgbádùn lẹ́yìn náà ni ìdẹ̀ra nù sàárè lẹ́yìn náà ni ìdẹ̀ra àlìjánà ọlọ́run ọlọ́mọṣà sí wa lọ́mọ àlìjánà kọ́lọ́mọṣà wa lọ́mọ àná àwọn àlùfáà wa wọn ni ẹ̀rí wa ẹ̀rí náà sì ni àáfin yanjú ẹ̀sìn wa bá gbàwẹ̀ ẹ̀rí la fi gbàwẹ̀ bá lọ ẹ̀rí la fi lọ bá yọ ẹ̀rí la fi yọ bá kò mọ ẹ̀rọ tá pa ni ẹ̀rí ló já pa àrí proof ẹ̀sìn tí wáyé sí ẹ̀sìn àgbélẹ̀rọ bàbá kó mọ ó ní àwọn tá a ṣe pẹ̀lú ẹ̀rí ni bókù bá kú náà jama gbogbo tá a bá ṣe ń bẹ̀ ó gbọ́dọ̀ níbàámu pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí àwọn ẹ̀rí wá wá tọ́pọ̀ rẹpẹtẹ táwọn afẹ́ sìn afẹ́ sìn ni o kì sàfẹ́ sìn àfa méjìlá wà láyé àfa àti ọmọ tí ń ṣe àtàfà tó máa ti ń ṣe ètí máa ń bẹnu tíra láà máa kà òun náà nípa ìjíṣẹ́ ọlọ́run wọ́n bá bùn ọ ní nǹkan jẹ wọn bá sì bùn ọ òun náà wáṣẹ tó máa fi jẹun àmọ́ bẹ́ẹ̀ bá ti gbé ẹ̀rí lẹ̀ ẹ̀ gbé tíra lẹ̀ ẹ̀ wọ́n ti kátikáti téèyàn wọn sọ dáradára ẹ̀sìn ọ̀parẹ́ àwọn yẹn sì fẹ́ràn ranù lórílẹ̀‐èdè wa kò sí kọ̀ wá sí tẹ́ fẹ́ tà táwọn èèyàn níbà yín rà nítorí bá ti pàtẹ́ báyìí ọmọ ara àwọn èèyàn tí ọmọ ara torí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dẹ́gbà tí wọ́n bá lé ọjà kalẹ̀ ní ìdúmọ̀tà lórílẹ̀‐èdè wa kálukú ó ní mẹ́tọ́dù tí ń gbà sẹ̀sìn tiẹ̀ kálukú sì ní ìròrí titiẹ̀ àti gbàgbọ́ titiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bó láti wá mọ original àti fake láàrin àwọn ọjà yìí kálukú ló sì láwọn tí wọ́n patronize ẹ̀ wọ́n sì máa bọ̀ ní nǹkan lérí tí ń ṣe nì kọ́dà wọ́n máa dà lọ́la bóòlù ibi à ń lọ àwọn àlùfáà ní ká má lọ jìnnà ìtẹ́nìkan bá ti ní kíní yìí ara ẹ̀sìn ni kákan béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo láti rí nínú koran níbo láti rí nínú kíní nínú sunna ṣọ́ọ̀ṣì tá a fi máa mú proof láti fi àwọn àlùfáà ní kò ju méjì náà lọ ẹ rí ìyá sáré ọ̀dájú ọ̀dájú ọ̀dájú ipò wa àìwárí ni kò gbọ́dọ̀ dà láàmú láti má gbàgbọ́ àìmọye ń táàrí tá à ń ṣe kínní tá à ń gbàgbọ́ akàrí pé fáànù ń fẹ́ sí wa ni atẹ́gùn yẹn gan ta lórí kò sẹ́nìkan tí ó pọ̀ òun rí atẹ́gùn wáyà lọ́wà ní ilé wa yìí ọ wà lókè high tension kò sẹ́nìkan tó rí iná mbẹ́ bọ́tà àgbà pé nǹkan kan bẹ́ẹ̀ mbẹ́ tí ní máa ń gbé èèyàn sin is believing ìròrí àwọn kèfèrí ni wọ́n ní ká máa sọ pé n tá a bá rí àní ṣe kí ni àní gbàgbọ́ nítorí jáfẹ́ ṣàlàyé ìyá sáré àní pẹ́lẹ́nu ẹ̀ púpọ̀ a kàn ka ní tí àwọn àlùfáà kà gbogbo ohun tí àwọn afa wa kà fún wa yìí gbogbo ẹ̀ ló ní proof ló ní ẹ̀rí ní Quran àti sunna wa muhammadu sallallahu alayhi wa sallam nítorí afẹ́ sàlàyé ni pé ká lè mọ̀ pọ́ wà ẹlẹ́ẹ̀kejì ká lè túbá látara àwọn ẹ̀ṣẹ̀ tí máa mú yàn jìyà sáré ẹlẹ́ẹ̀kẹta bókù bá kú fún wa tá a mọ̀ kò tọ́ wà àmọ̀ yìí tó ṣe àmọ̀ yìí tí ò ṣe nínú àwọn tí máa mú yẹn jìyà sáré nítorí yẹ ká ṣe fún òun náà ní ká máa ṣàdúrà fún gbogbo táwọn kèfèrí bá ń ṣe pátá táwọn fi ń yẹ òkú tí wọ́n sí káwọn ọmọ ká mọ̀yìn fọ́ fún nítorí pé ìlànà wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo téèyàn bá fẹ́ ṣe pátá èèyàn lọ mọ́ṣáláṣí wípé àfa mo bímọ o kí ni ṣẹ̀rí àṣọ àfa mo fẹ́ ṣèyàwó kí ni ṣẹ̀rí àṣọ kọ́dà ọjà títà ọ̀gbọ́dọ̀ mọ́wàá mọ́sálásí téèyàn bá fẹ́ ṣe ọjà ta ẹ dákun àwọn nǹkan wo ni ẹ̀sìn ní ata àwọn nǹkan wo ni wọ́n ní ká má ta bàbá mi kú ẹ̀gbọ́n mi kú ìyá mi kú bó ni ìgbésẹ̀ tọ́kàn o mọ́sálásí la máa ń wá téèyàn bá wá mọ́sálásí tí wọ́n lọ lè ṣe nǹkan míì ìtumọ̀ tí wọ́n máa tú òun náà ni pé onítọ̀hún kọ̀sọ̀mí ti ara ìfọlọ́n àtànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam especially tó bá jẹ́ masalasi táwọn afa sunna tí wọ́n ń darí ẹ̀ torí gbogbo masalasi náà káàtún lọ dírẹ́fà ni imam imam mi nǹkan kọ̀ ọmọ bíi ń lọ dépò tí àwọn èèyàn ṣe kínní táwọn èèyàn wà á tẹ̀lé ọlọ́mọdé àsọnù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítorí mo wá tá a fi promise pé a padà sọ̀rọ̀ nípa àyà sáré òun náà ni pé ẹni bá ń bẹnu sàárè ká lè béèrè lọ́wọ́ àwọn àfa ipe kí la lè máa ṣe tá a máa fi ràn án lọ́wọ́ ààyè tó wà ní inú ibi tó wà yẹn kò lè dá nǹkan kan sí fúnra ẹ̀ mọ́ nítorí pé òun ò rìn lérí ilẹ̀ mọ́ kò lágbára oyé ọ wà nínú challenge àwa tá a rìn lérí ilẹ̀ táwa tún kù yẹn àwa láà máa ṣe àwọn nǹkan tí yóò mú kúrò nínú ìdààmú tó bá sì jẹ́ pé nínú ìkẹ́ lọ́wọ́ àwọn nǹkan tí ò tún ní dáná sí lọ́rùn òkú mi wà nù kẹ́ wọ́n àwọn tí wọ́n bẹ lẹ́yìn rẹ̀ wọ́n tún máa dáná sí lọ́rùn kéèyàn máa sunkún kọ́ máa gbára dálẹ̀ kọ́ máa yí kọ́ máa pariwo ẹ mọ̀ pé wọ́n máa ń fi ẹ̀ṣẹ̀ yẹn wọ́n máa fi ń jẹ òkú yàn kátó wá pé èyí tó wá ń sin nǹkan míì tí ò bá ẹ̀sìn mu inú sáré yẹn ọkọjá kéèyàn máa lùlù ọkọjá kéèyàn máa jó ọkọjá kéèyàn máa ṣẹ̀sìn ọkọjá kéèyàn máa ṣe pàtì nítorí wà nù sáré yẹn ẹnìkan kan mọ lẹ́yìn ọlọ bọ̀tà nábì sọ fún wa pé kò rọrùn kò sí ìsì fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń nínú àwọn nǹkan tó jẹ́ àsìbáàbù kọ̀bùrù tí màmú yà á jẹ̀yàn òun náà ni ẹni bá kú sínú kèfèrí kò gbọ́ lọ́wọ́ aláàgbọ́ tó fi wá jáde láyé wọ́n tó bá wọnú sáré kò sí ayẹyẹ tí wọ́n lè ṣe fún bẹ́ẹ̀ ni kò sí àdúrà tí wọ́n lè ṣe fún tó mú kó nínú ya sáré nítorí ọlọ́run ti ní òun ò ní fẹ́rí jẹ́ ẹni wọ́n bá kú sí di ìbọ̀rìṣà ẹlẹ́ẹ̀kejì òun náà ní anifak ìran kèfèrí kan nìyẹn náà nifak eléyìí òun náà ni ẹni tí ń darapọ̀ mọ́ muslims tí sì tún bẹ nínú ẹgbẹ́ ìmọ̀lẹ̀ àbí ẹgbẹ́ awo àbí ń ṣe kèfèrí lábẹ́lẹ̀ òun lè ṣe mùsùlùmí nítorí pé ojú kan làdá máa ń ṣe kínní làdá máa ń ní anábìjọ yẹ wá pé àwọn lẹ́yìn náà ìyá sàárẹ̀ ọ̀dẹ̀rùn fún ẹlẹ́ẹ̀kẹta adamu tanazu minal bawl wa namima kéèyàn ọmọ tọ̀ kọ́mọ tàbá tàbí kéèyàn máa tọ̀ lójú àwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹrin kéèyàn máa lọ lè fi ọ̀rọ̀ dá e, èdè àìyedè lẹ̀ láàrin àwọn èèyàn méjì kéèyàn lọ lè bá lágbájá pé ah, lágbájá ń sọ̀rọ̀ rẹ̀ láìda kọ́ wa dá wàhálà lẹ̀ láàrin àwọn méjì yẹn wọn ló ń tọ̀hún yọ jẹ̀yà sáré kó tó lọ nínú ẹ̀ òun náà ni kéèyàn máa sọ̀rọ̀ ọmọ èèyàn lẹ́yìn òun ọ̀lọ́ nàmímà òun ni ká lè bí èèyàn méjì ká wọn rú gíbà òun báyìí ní tí ò sojú wa tá a mọ̀ ká sì máa sọ nípa èèyàn wọn ló ń di yasare ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni aligolol tí àwọn ọ̀tá ìsìn tí wọ́n bá fẹ́ panẹ́sì tá a wá dìde tá pé ẹ̀ ní panẹ́sì tíjà wá dé bí àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bá borí wọn kó property bẹ́ẹ̀ náà bá borí wọn ẹ̀yin náà kó property property yẹn ni wọ́n ń pè ní gẹ̀nìmà ẹni bá wá jí ọ̀kan mú nínú gẹ̀nìmà yẹn nínú àwọn mùsùlùmí láì ṣe gbogbo àyọ̀ǹda lọ́wọ́ ẹni tó jẹ́ eléré wọ́n ní yóò jìyà sáré ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí tó mú okùn tí wọ́n fi ń so bàtà nínú gẹ̀nìmà. No wọ́n wá ń pe àwọn ọmọ gbìyànjú sójú ọ̀nà ọlọ́run àwọn ọ̀tá ẹ̀sìn yẹn a ọmọ hàn wọ́n lè mọ́ o ànábì ní talẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ẹni tí ń jìyà sáré lọ́wọ́ ó ti jí kan mú nínú àwọn property muslim kátó wá pé àwọn kọ́mítì mọ́sálásí tí wọ́n máa pín owó mọ́sálásí wọ́n máa ya díẹ̀díẹ̀ òun sì ní dá padà àdáwọ̀ ńlá ni gbogbo tó bá ti jẹ́ public properties láti wá pa àwọn tí wọ́n ń darí wa àwọn eléré wa ń lóyún ìyá sáré sùọ́ fọ́pọ̀lọpọ̀ àwọn tí ọba da tọ́wà lọ́wọ́ wọn lẹ̀ kí wọ́n tó lọ lè bọ́lọ̀ téèyàn bá ṣe politics ọ̀yà tètè jòkó dáadáa kó jòkó kó ronú dáadáa nítorí pé èyí tọ́gbọ̀ dùn bẹ́ẹ̀ náà ni bóò láṣẹ kó owó ìlú táwa sọ àwọn èèyàn sínú wàhálà ọlọmọṣẹ ìsànù wa nínú àwọn tí mamu yẹn di asáré Adamu nasratul madlum kéèyàn orí ẹni tí wọ́n ṣàbòsí fún kéèyàn sì lágbára àti ìrànlọ́wọ́ kéèyàn máa wá gba ẹ̀tọ́ rẹ̀ fún ẹni wọ́n ṣàbòsí fún gbogbo àwa tí a bá wà nípò kárànyàn lọ́wọ́ a lè jẹ́ eléré a lè jẹ́ èèyàn ńlá ládùúgbò a lè jẹ́ àwọn agbẹjọ́rò láti dìfẹ́ǹdì ẹni tí wọ́n ṣàbòsí fún àwa láǹfààní láti ṣe àmọ́ àṣe anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni onítọ̀hún yóò jìyà sáré nítorí pé òun lọ́fà tí wàhálà fi ń ṣẹlẹ̀ lérí ilé ọlọ́run nínú tí àwọn alifaka tànàbí sọ òun náà ni alikibur wàlúkọyàlá kéèyàn máa ṣègbéraga ẹni bá ń ṣègbéraga wọn ni yóò wọnú sáré yóò lè pàdé ọlọ́run bẹ́ẹ̀ nínú ẹni kéèyàn máa wọ sọ́lẹ̀ kéèyàn máa wọ aṣọ tó bá wọ̀ ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ lè ní ẹ̀rì tí wọ́n kì í ṣòkòtò wọn sábẹ́ bàtà wọn abẹ́lómìnà tó lọ́wọ́ wọn wà gbádá ẹlòmíì jàlábíà yóò máa ṣe balabala báyìí tí ó máa kó ìdọ̀tí èyí ni tó bá jẹ́ ọkùnrin ọkùnrin gbogbo tó bá wọ̀ kò gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ó lè ṣe déédéé kókó ẹsẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ sísàlẹ̀ anábọ̀ Muhammad sallam obìnrin nìkan wọ́n gbà láàyè kí aṣọ tiwọn kó balẹ̀ débi pé yóò bo gìgìrì sẹ́wọ̀n nínú àwọn tí wọ́n ní mọ̀ sókun sáré oníkéèyàn gbajúmọ̀ lérí rọ́ ìgbélágbájá yẹn gbogbo àdúgbò gbogbo òdu lọ́mọ pé ó purọ́ wọn ni yóò jìyà sáré kọlọmọsà sọ níbẹ̀ nínú ẹ̀ náà ni kéèyàn ti máa ń ka koran kọ́ wá lóun ọ̀kà mọ́ kéèyàn máa ka koran kọ́ wá ní koran òun ọ̀kà mọ́ ọ̀fọ̀ lòun máa pa àwa béèrè pé ọ̀rọ̀ náà méjèèjì àmọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ó tóbi ju owó ọ̀rọ̀ lọ ọlọ́run ọ̀kà mọ́ àwọn ti kàákà ka àwọn ọ̀kà mọ́ jẹ wọ́n ní ọlọ́run ọ̀hàn lè mọ́ inú sáré nítorí sọ ọ̀rọ̀ mi tún bẹ tó tún tó ọ̀rọ̀ ọlọ́run nínú ẹ̀ ni wà náà àni sọláàtì makituba kéèyàn máa sùn kéèyàn máa máa sùn lásìkò òrùn ọ̀ràn yẹn wọ́n pèrún báyìí ó sì tún padà sí bẹ́ẹ̀dì kìí ṣe pé òun ṣe sùn sùn ọmọ ọmọ ni àbórí pé zuri asiri ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó sì mọ̀ pé tọ́ bá sùn ò ní jí kò rọrùn fún ọ láti jí ọwọ́ àlọ́ sùn àwọn àfa àwọn èèyàn jìyà sáré ẹni tí yẹn náà fìlà látàlẹ́ ọwọ́ àyẹn náfìlà dago márùn ó sì mọ̀ pé àṣùbà five thirty wọn kì lọ́ba sùn ọmọ ọmọ sùn yọ gba aládé anáfìlà rẹ̀ àmọ́ yọ kọjú ìyá sáré rẹ̀ ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ ìrun ọ̀ràn àyàn òye àmọ́ ìrun náfìlà téèyàn fi súnmọ́ lọ òye bóró bá ti ń kùn ọ lè sùn ọ lẹ́sẹ̀ pẹ̀lú yẹn torí náfìlà níparí òun náà lẹ́ni tí ń ṣe azina ẹni tí máa ń bá yàwó yàwó sùn àbí ń ba ọmọ tí ò so igi rẹ̀ ń bá alájọṣepọ̀ wọn lọ́wọ́ bá ti ṣàlàyé fún wa ànábì ṣàlàyé pé màláyíkà wọ́n mú un lọ òkè wọ́n wá fi ìyá aná wọ́n fi hàn òun òun ara wọn kan bẹ̀ tọ́jú pé ibi tí wọ́n kó àwọn sí wọ́n dà gẹ́gẹ́ bí táwọn máa fi ń rọ karùsìn ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ fún láàárọ̀ báyìí wọ́n dáná yá wọn láàárọ̀ wọ́n wá sálọ sókè iná máa ra wọn bàbá tún dọwọ́ alẹ́ wọ́n tún dáná ya wọn látòkè wọ́n tún sáwásálẹ̀ wọ́n mọ̀ wá bí wọ́n sì mọ̀ wá bẹ̀rù títí táyọ̀ fi parẹ́ ìyá kí ni wọ́n jẹ ni táyọ̀ fi parẹ́ ìyá sáré ẹni bá ti ń ṣe sìnà kìí ṣe ìyá ayé nìkan ní ọjẹ yóò tún jìyà sáré náà ọlọmọṣà sọ ní bẹ nínú táwọn ọlọfà ká òun náà ni kéèyàn máa gbọ́ owó èlé àbí kéèyàn máa yá owó èlé ẹni tó wá yáwó èlé tálíkà ni máa yáwó ẹni lówó ìyáwó ẹni tó ní bùkátà òní máa ń yáwó ẹni bá wá ní bùkátà tó wá bá òkú òun fẹ́ yá hundred thousand tó wá sọ fún pé yóò san one twenty àtiwọ́ tó yá àtòun tó wá yá náà wọ́n ní wọ́n jìyà sáré ẹnu wọn bá ta lè kà ní tó bá tún dìgbà míì yàtọ̀ máa ka àwọn yòókù nínú ẹ̀ làwọn àlùfáà ní gbogbo ẹni tí ń máa jọ̀sán nínú Ramadan àwọn yẹn ń gbàwẹ̀ òun sì ń jẹun kọ̀rẹ́ kò sì sí ní ìrìn àjò wọn ni yóò jìra sáré nínú ẹ̀ làáfà ẹ̀sìn imam ustaz sheikh misana tọ́jú pé n ti ń sọ fáwọn èèyàn òun náà lò ó bọ́bá ni ẹ má ṣe ntí ọ̀dà ntí ọ̀dà gan-an níṣẹ́ tọ́ba ni ẹ má ṣe léyìí eléyìí má dáa ẹ̀ nírí kó ṣe wọ́n ní gbogbo ìmáàmù náà wọ́n dè wọ́n mọ́lẹ̀ nínú sáré tí wọ́n máa fìyà jẹ wọ́n wípé ìwọ ìwọ wà ń pariwo wípé kí wọ́n má ṣe nǹkan báyìí mọ́ nǹkan yẹn náà sì ní ṣe tiẹ̀ tó ń ṣe kíni tó ń ṣe ọ̀hún sọ fún wọn pé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí gbogbo ohun tó ní wọ́n ṣe yẹ òṣè kan bẹ̀ ọ̀hún wá ń fẹ̀sìn jẹun ọ̀hún parọ́ fún wọn ọ̀hún dẹ̀rù ọlọ́run bà wọ́n ìwọ òsì bẹ̀rù ọlọ́run wọ́n ní wọ́n ní irú irú olùpèpè sójú ọ̀nà ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n ah, wọn hàn bí olùpèpè sínú ẹ̀sìn tí ń bá ń yàgbà ọlọ́run táwọn yẹn bá ti rí wọ́n máa yàgbà ọlọ́run wọn ni kílà wọn ṣe ah, lágbájá náà ń ṣe olùpèpè sínú ẹ̀sìn tí ń bá ní ẹ̀sìn tóun náà ṣe àwọn yẹn nítẹ̀lé ìgbà nítorí àṣẹ tí wọn náà ṣe ẹ irú ẹni bẹ́ẹ̀ yọ ọmọdé ẹ̀sìn rú ni wọn lọ́nà ni yọ pàdé wọn nínú sáré kọlọmọsà ìsọ ní bẹ kọmọsí wa ní àfa àmọ́náfíkì ọlá nítorí àmà ṣàlàyé ọ̀rọ̀ yìí torí nǹkan méjì ni ká lè mọ ní tí máa ń jẹ́ kéèyàn ó jìyà nù sáré tó kù bá sì kú fún wa oye ká lè mọ̀ pé sáré ọ̀rọ̀ rùn o èwo làmọ̀ tó dá lára nínú àwọn ilé èwo làmọ̀ tó ṣe tá a fi mọ nítorí yẹ ká ṣe láti fi wá foríjì fún tá a tún wá ń dákún wàhálà ọ̀run rẹ̀ bó bá jẹ́ pé nù dẹ̀ra lọ́wọ́ kí ló dé tá a wá ṣe nǹkan tí ládàá rẹ̀ ó fi ṣe kíni tí ó fi pọ̀ sí i táwa tó wá ń ṣe nǹkan tí yóò jẹ́ ẹsẹ̀ fún lẹ́yìn ìgbà tó lọ ẹnì kọ̀ọ̀kan ẹ dákun ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ẹ qad jā'akum baṣā'iru min rabbikum ọlọ́run bá ní ìmọ̀lẹ̀ ti dé ẹ ti rí ìmọ̀lẹ̀ ẹni bá wá rí náà fún rẹ ẹni tí ó bá sì rí náà fún rẹ ló rẹ sínú gbó gbogbo ń tàn bá ń sọ láàyè yìí a máa sọ pẹ̀lú ìbámu nínú Al-Qur'an àti sunna méjèèjì náà wọ́n ń pè lẹ́sìn Islam gbogbo ẹni bá ti ń ṣe nǹkan míì tó bá ti yàtọ̀ sí ìta ń sọ inú al àti sunna yẹn onítọ̀hún ti sọ ìta wa bẹ̀ lọ ni pé ọlọ́run abẹ́ ọ̀pẹ̀ lágbára rẹ̀ gbogbo tí mú yàn sọnù lé ayé ọlọ́mọdé kankan ṣẹlẹ̀ sí wọ́ọ́lọ́ ìfẹ́ inú ṣèitán ibilis tí ìjòkó ti yàn tí ń gbé mọ́gbọ́n tí wọ́n sọ ẹ̀sìn tí wọ́n ti lè dù eh, ẹ dákun kéèyàn mú àgbo àgbo kòrò àbí òkòrò àmọ́ ń fara àmọ́ àwọn sẹ́rímọ́nì àwọn mídìmídì ìjẹkújẹ bẹ́ẹ̀ bá jẹ́ yẹn tán èèyàn lọ lè kó pírọ́blẹ́mù bí pírọ́blẹ́mù bá wá dé ọ̀tọ̀ ní tẹ́yìn máa wá pè ẹlòmíì lè lásàsìn ẹlòmíì ni wọ́n léwu káàkiri nígbà wọn ni kò kó nbẹ kan tó kó nbẹ wàhálà ó dé nítorí pé kí wàhálà ọba máa dé náà lọ́lọ́run fi sọ pé ẹ má ṣe é àwa bẹ̀rẹ̀ wọn ọba àti wàhálà àtayé àti inú sàárè àtijọ́ àlùkìyàmọ̀ ọlọ́mọdé kan ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa.